إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد شر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار أجارني وإياكم من النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته آه، أنا ساعة ya kó mu yàrá Alhamdulillah. tẹ̀lé sọ àgbé ẹ̀wọ̀n náà mẹ́rin ọ̀nà pàápàá ọ̀dọ́rọ̀ náà anáwó ìtọ́ ẹ̀ díẹ̀ tẹ̀lé mu yàrá mi náà ìrọ̀gùrọ̀ sí náà bẹ́ẹ̀ àbá díẹ̀ rẹ̀ tẹ̀lé kọ́ wà tẹ̀lé ẹ̀jẹ̀ rẹ̀ kọ́ wà ya kó mu yàrá kó mu náà bá wà ọgbọ́n wà náà Uh, program ọ̀nà ìkìní man by ten anyị ịsọrọ ọrụ na mmemme nọ na meka otule teke ya asị tọtọ ọjọ abụọ anyị nka arịnwa jere enyi gbemgbere osi n'ike usoro iwu ọnụ nwanne efe je enyi anyị enwe sunu nọ na meka ìyá òbí na náà ni ẹni náà náà wà hẹ ìfẹ́ ni dáàbí ní ìyá ìjọ saturday like this so abẹ́ni ìrọ̀bẹ́rọ̀bẹ́ ọmọka bí kò náà bẹ́ẹ̀ fẹ́ ọmọ ọ̀dàbẹ́ so yá ka nìka òyìnbó yẹn ní dèrè ni wọn ní oṣù àbá ọmọka bẹ́ẹ̀ an ka da ọ̀nà ọ̀rọ̀ àtọ́ ọ̀nà ni ọ̀rọ̀ àtọ́ ẹni rẹ̀ èyí anáìkẹ́ ọmọdé ọ̀fẹ́ ni ọ̀nàrà ọ̀hún ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni akaka àkàkà bọ́ọ̀gà rẹ̀ islam ka ní ọ̀rọ̀ dọ́ọ̀rẹ́ra ṣé mórí kọwa mi kàkọ́ra mi máa ń tiri nínú ní kéèké dọ́ọ̀rẹ́ ìta máa yá àbáyé dọ́ọ̀rẹ́ sọ̀rọ̀ àbáyé dọ́ọ̀mì ọ̀rẹ́ náà dé na mi dọ́ọ̀nà bẹ́wọ́ tó ń wọ ọ̀nà èdè na tu ọ a bá lóhùn náà dé ime islam. it's a complete package islam ọ̀run ní ògbónáwé máa bẹ́ hàn dé islam ọ̀rẹ́ àìká náà ká wàá mẹ́ dájú lọ́wọ́ tí yẹn rìn islam máa hẹ̀kẹ́ oríkè ni wọn iná náà rẹ̀ ọ̀rẹ́ fa iná náà rẹ̀ òsàrẹ́ ìyá àbán òmúrẹ́rẹ́ àkà àbánirẹ́ bá àbán bá nìmúrẹ́ rẹ̀ iná kan ní ìwé ìmọ̀lẹ́ yàn anáhà alkọ̀án àti àbọ́kiri ìwé ìrìn ní ọ̀nà ìbìrí ọ̀n tó mọ̀rẹ́ sallallahu alayhi wa sallam anákùwà gbọdọ̀ àhọ sunna umarika ya ayyuhal ladina amanu ma hawna ka dawo udkhulu fi sunni kafa àbá ọ̀nà tí àbẹ́gbẹ̀rẹ̀ wọn ọ̀nà bí wọn ní àdín islam àtẹ́lù àdín náà kọ̀ wọn wà ní sáhẹ́ àtẹ́lù ọ̀ẹ́sẹ̀dẹ̀ ní total submission ló kẹwàá ọtí yóò mọ̀rí yìí lóò zama wà rí yóò mọ̀rí yìí kí ọ̀nà káàfà ní ẹ̀dá ìka bá àsánì ilé ìdó ní islam náà ni dáàyé ní ìlú ìdó àsánì náà ní ọmọ ẹ̀ dáàyé náà kí wọ́n kàtọ́ ọ̀rẹ́ ìlà owó èsì kọ́ ọmọ ẹ̀ tí mo kù ọmọ ara àṣẹ̀dọ̀ wọ̀lá tẹ̀tẹ̀lẹ̀ kòtò wà tó ṣàìtọ́ọ̀nù àfẹ́ àkúnlẹ̀ ha kùnkùnà a máa kó fẹ́ àfi orí ṣàìtọ́ọ̀nù wàhálà nínú islam múlò yana kwa bi yana wago a sanin da hau kuma na kusa ce ori shaitan ojere ra ni hanan ori islam abin na wuri ori shaitan wannan islam pioneer a bisin ilation na lọ either traditional your ironical traditional civilization a bisin ilation na lọ àti civilization of the present day nínú àwọn civilization nínú àwọn ọmọ inú quran ya ayọ̀rọ̀ insan ma gọ́rọ̀ kọbẹ̀rẹ̀ bẹ̀kẹ̀ kẹrin máa hẹ́ọ̀ ní àrà tó máa na gbẹ̀mẹ̀ oní hó ní tí ó gbẹ̀mẹ̀ oní anáàmìkọwà kanáàkó èrè mílíọ̀n náà tọ́ ní mílíọ̀n náà ẹ̀kọ́ náà mílíọ̀n náà nígbà ìkọlọ́kọ̀ kẹfẹ́ wá kẹfẹ́ àdẹ́lẹ̀k mílíọ̀n náà kẹta tó náà fasawaka don haukawa da bayan ba sa zato hannun ba su yi tilar tiyayen ba su tafiya da kutayen fa'adalak don nuna da kawai kuma fi ayi tsoratin masu a rakabat da ke na tere onye nwere din onye nwere bíbẹ̀ so quran aka ọkọ̀ ara àwárí ẹ̀kọ́ ọmọ ní àbúrò ha bin aban ọkùnrin islam ọ̀nà ẹ̀yẹ wà ní islam mẹ́ka mẹ́ èyí àṣẹ fẹ́ islam mẹ́ka fẹ́ tí fẹ́ rere har náà wọn kò wá àwọn ní ahóhìn ahóhìn rẹ̀ àbánidé wọ́n ní islam juwé ọmọ ẹ̀kọ́ àmọ́ àgbókò lórí ọ̀tọ̀ sudan múlẹ̀ ọ̀tọ̀ ìkara àwọn akẹ́nẹ̀ ọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ múlẹ̀ náà àtọ̀ ìgbẹ́mọ̀rí èsèrè ọmọdé náà búlẹ̀ wọ́n lè fi sèrè an okọ́lá mẹ́rin gẹ̀hán inna sáàyẹ̀kùn làṣẹ́ta

torí wọn ní níyàwó rẹ̀ ti yàrá tó ń sọ̀sọ̀ ìjẹ́ èrè rẹ̀ ìjẹ́ òdì ni ọmọdékì náà búmẹ̀ iná búmẹ̀ gbẹ́ngbẹ́ ọ̀nà nínú kọ́rọ̀ ìmẹ̀ ọkọ̀rọ̀ náà mórí ara mi ẹ̀bẹ̀ iná rẹ̀ bá kẹlẹ̀ bí mẹ́rẹ̀sọ́d ọmọdékì ní ọmọdé kú ìjẹ́ àbọ̀ rẹ̀ àgbẹ̀gbẹ̀ ni lókò mú ní rẹ̀ bí ẹ̀ ń yàn án sókọ̀rọ̀ àrùn ẹ̀yìn jésù kẹ́mọ́ kò ó lè mú nìkan mẹ́rin sai a yawa muje ni mai murya ya dai ana uku ko murya mun ina bari hana na kafi ko sai su shaita nan umar ku ya zama kuma waka nan fa innahu lakum aduwwun mubin agoke shaita nan ona le ona ya ona na ko hure ito hen ọba kwa wa da shaita shaita nan na kwa ya ni adama alayhi salam dọ́kì rí ọkọ̀ náà kọ́ ẹ̀yìn ní dọ́kì àwọn ohun mẹ́rin kò mọ́ ìṣókátà ẹgbẹ́ ìlú yára ní dọ́mọ̀rí kò máa ṣókátà ama àmá ẹ̀yìn náà hẹ̀kẹ́ ní tíra ìrẹ̀lẹ̀ yóò rẹ̀ yìí wa dọ́mọ̀rí kò máa ṣókátà ọ́ dọ́mọ̀rí dọ́bí ẹni agọ́wọ́ aláàmà mọ̀dúdí rọ́sùmọ̀lá ọkà ẹ̀yìn náà kọ́ àwà nínú wọn àmà ẹ̀ka kọ́ wa anyá náà kọ́ ọ̀ anyá náà mú kọ́ ọ̀nà kọ́ wá òkè kéré rẹ̀ mọ́ ẹ̀wọ́ ta ni bẹ́ẹ̀ni example ni kò wá kó dé ní class lókà ẹ̀wọ̀ nìka subject ọ̀nà ní tíìtì ẹ̀ ní ọ̀mẹ̀ ọ̀mẹ̀ bẹ́ẹ̀ni máa kà ẹ̀wọ̀ ká ní ìjọba rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó yẹn ìjọba àmọ́ ìjọba rẹ̀ náà kuma ìṣúra ló wà ní ìyá àti ilé ìjọba rẹ̀ bẹ́ẹ̀ kó àǹfààní rẹ̀ máa ń ìfẹ́fẹ́ ni ṣọ́sọ̀ntọ̀ o máa ò ṣọ́sọ̀ntọ̀ máa ò ṣọ́sọ̀ntọ̀ ẹgbẹ́lẹ́n tó máa wá mẹ́ ló kúpọ̀ àwọn ikọ̀ adére ẹnẹ́mẹ́ ẹnìrá ìmọ̀ àwọn ìdúró ṣe pérad kò tó mẹ́rin lórí ọ̀dọ́ rẹ̀ sí ìrẹ́ ọ̀dí kílínà sí ìrẹ́ wà ìdọ̀ kí wọ́n wọ́n sì rẹ́ sọ̀dọ̀ àwọn náà ni pé wọn nàkọ̀ ẹ̀tẹ́ ilé àfẹ́ mi a bẹ́ẹ̀ sí bí tìrọ̀ ilé àyín sí bẹ́ẹ̀ sí bí tìrọ̀

àbíkẹ́ náà ilé ìyà àtẹ́wọ́sẹ̀ ìyà àbámu tí wọ́n mẹ́wọ́n náà kẹ̀kẹ́ ọ ní olùmọ̀ ni ẹ̀rẹ̀tẹ̀rẹ̀ mọ́ ìmọ̀ ní ó kápẹ́ tó náà ọmọ tuntun lọ́tọ̀ ìyàrá ni náà lè ẹ̀bùlé ẹ̀kọ́ wọn nà sísá máa ń lé ayyukum ẹ̀nọ́wé náà ni bó àyàrá bí èṣù omorikiri ọ̀nà tó sábẹ́ ìrè ẹ̀ nígbà àmukọ́rọ̀ ìyàwó náà agbára sẹ́yìn náà máa rọ́jò lọ́wọ́ nù dọ́kà ẹ̀wọ̀n náà káà nyẹ́kọ́ kiyama anáwó àhọ̀rọ̀ akọ̀tẹ́ bí èṣù umuma na man to ke eh na ne ja ma yin ta su qur'an yin dok a so do tu ya man so ton to ya ma ton ya ma ne me ya ma ton ya ma ne me dok ti ta wan ana wa ustad tarbiyat al bashariyah kullaha antum sallallahu alaihi wasallam ana ko lo teach humanity a bagbe ni a bala re so antum sallallahu alaihi wasallam ko bo istu لأتمم المكارم الأخلاق وفي رواية ذكى إني بعثت معلما لأتمم مكارم الأخلاق في ثلاثة لمرة كما بالمعلى نبي تجع به وإما نلتهي ده بيري لهم هما سنة هدر بوري so ọmọ yẹn wá kó tí ní hẹ́nà dọ́là àgọ́ yìí kò sọ ètú yẹn máa nìmẹ́ ọ̀sẹ̀ ètú yẹn máa nìmẹ́ dáàbà sẹ́nà omori kàfá mẹ́ omori kò wá mọ ibi ìmánu mẹ́ bí ọmọ ẹ̀ mi hin léwu ẹ̀ mi hin léwu kẹ́nẹ̀ ń mọ̀ kò hin àlà bí o ṣáà fún mi yóò mọ̀ ní. sọ ọ̀rọ̀ náà nù ojú ọ̀nà ọ̀wádà ọwọ́ bí ọ̀rọ̀ rẹ̀ pa tó wà mọ̀rọ̀kọ́ nà fáàrù èrè rẹ̀ láti báyìí kò ní náà hẹ̀ bẹ́ẹ̀ ká gbígbẹ́ mẹ́yìn ọnụ ije ahụ edote n'ikwu otu awa ka aka enwe mmeta ebe mmụta m agwagwọ were ka ọsọ nọ ke azụ omozi amani karaini nan anụ ka koji ọtọ raakụ padas lope were bẹ nọrọ na jẹ ẹ nwan awụrụ ka asịrị nan mụ na na ọdọ asụkata yọ asịrị nan oito ni araka umuntu nado mugumo do sha barkato yiba araka oisha yai umuntu nawo shome bibiri do sukata ikiro shaitan lenan ina awan ana ariyo zanan sukata ya su mukoro umurhi subhanahu wa ta'ala waka yahabu liman yashau inatha ويهب لمن يشاء ذكورا أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما أمريكا أناسي وزمي وزن يدوني كجانا ريا ولا زي يدوني كساي وجانا نيا ولا زي يدوني كا ذكرانا وإناثا بين شجانا ريا تجانا ندوني بعبا أغنى بأمريكا ويجعل من يشاء أقيما ولا زي onye na-eji anyị dọni shọrọ onye na-eji dọni mee ka asọnye mmozi anụghị ma awa oge ọta ihe kere onye ije n'ọnụ ọrụkọ n'ọman ebe onye onye onye na eke n'ọman ebe anyị dị omeri ya abịa abanere nyanya abanere wakullu nikmat minhu adl wakullu nikmat minhu fadl abi ebe anyị kaka nwere omeri ya ụgbọ anyị omeri ya don da yawon da zai yi abe ẹun kata oníwèrè anáwó bẹ mọ nílẹ ìmọ̀lùkì ẹbẹ ẹbọ ni ẹbẹ ẹbọ ní ìfìmẹ́ ni alùkò yà báyìí ka bẹ́ẹ̀ bẹ ayé nínú bá náà rẹ̀ anákàká àti èsì kẹ́ni ẹ̀ mẹ́hẹ̀. àwọn àyàn ọ̀ka wàá rí èmi kìkì sẹ́rẹ̀ hàlà ọ̀ka kan ní ìkànnì wàá rí dọ́kítọ̀ ọ̀nà ìkànnì wàá rí ẹnjìníà ọ̀nà ìkànnì wàá rí fẹ́ẹ̀mù. ẹ̀ hàlà ọ̀rí ojú ọlọ́lá máa ẹ̀ hà ọ̀wọ́ lọ́nù. mọ̀ mẹ́ta ọ̀nà ọ̀nfààní. agwaye rika annabi ya yi ranar nan don mori decide ka ne ko yiwa don mori da da'arin annabi ba fanan yi ne nan ona rika da ban ke kira annabi adam alaihi salam in ejan enajan anawe abarkinin nan nawe yana kwicce kai ta fere abin fere da hata annabi ibrahim alaihi salam riya yi karago 19 years ìràwé ẹbẹ̀ ẹ̀nà ẹbẹ̀ ẹ̀nà tó rẹ̀ ọ́ ọrụ ọrụ anyị ọ̀rùn ọrụ ok ọjọọ ọ́ ha ọ̀jọ̀ ọ̀hún hàn ní tẹ́hìn ẹ̀nà rẹ̀ ọ́ ẹ̀hìn ọ̀sùn pé ẹ̀nà ìrànlọ́gbọ̀ ẹ̀nà rẹ̀ ọrụ 19 years ó ti òṣèlú náà wọ́n wà lẹ́ẹ̀kẹ́ inú ra ẹni ẹ̀dọ́ mòzin lórí àgbéhì ẹ̀yìn èyí ẹ̀nà ẹni ọ̀nàmà àbọ̀nà ọ̀rọ̀pẹ̀ ismail ọ̀nàmà banara àdúgbò bìnrin ọ̀tá ishaq ọ̀nàmà bẹ́ israel tàbí jọnẹ́n ọ̀nàmà wọn. àgbáwọ̀ ẹ̀ka ọ̀rẹ́ ní hadith sahih ẹni. abu wahli sunna abu wani wahayi da ka a doka eh aman le kun tun wa mana kan sallallahu alaihi wasallam kai annabi isa alaihi salam ana kaka onya na oyo na rudo ma dole tomato fa ehen eje ise ko nkan to be muri shola helen da wa ta ala ma be ne onon da ne be mozu ọgbàwọ ụgbọ onye mmiri nọ ọnụ mmiri ịda ahịa gbawo kwuru sere amma wani ke a wani ni jahiliya gani wuri ne na firani ẹgbẹ́ wa tó ń tó mo yíwẹ̀ sallallahu alaihi wa sallam ẹni máa ma ẹ anára bì ní èyí mo jẹ́ nàró bẹ̀rẹ̀ ajẹ́ pàtàkì èyí mo jẹ́ nànẹ́ ilé ìdá àtẹ́tẹ́ lè ní ebe ne ahime ọmụrụ ka ọnọrọ atọ ihe kụrụ ọnọrọ ahime ana ne kụrụ mụjọ nene dumuri akara ne kụrụ anụ karim ka وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ala sa'a ma yahkumun amerika anar mae da tuntum ye narab enu mono emeri dele tukoni ugenye nawe ije asen bamutia ose shezi wadaka ije na ma mada kujene ne zalla wajuhu muswaddan umar ki dire ka dele so ni kwen ne jijiji kene dele so ni di ai ma ko وهو كظيم دعنا وتدون يتوارى من القوم ọkwa ìjọmẹ́kù rabáàtẹ̀ ẹ̀mà ma ní hìnyẹ́ ìmọ̀ mú jẹ́mì náà ni wẹ́rí islam inú díye náà yóò ká àṣìlbẹ̀mù àrùn kàkà kọ́nù mú lónìí rẹ̀ bẹ́ẹ̀ kú àṣẹ iná sí rẹ̀ àyẹ̀mùsíkòbò aláhónìn áwòrò kọ́nù díje náà ní tínú tẹ́ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wọ́n kọ́nù mú lónìí ní tínú bẹ́ẹ̀ hó iná kọ̀rọ̀ ọkọ̀ ọ̀tọ̀ rẹ̀ ni. àwẹ̀ àmìlẹ̀ bí ṣubú fi tọ̀rọ̀ àyùkọ̀nà kàánù yìí ọba di ẹnu nù mẹ́mọ̀ kára rẹ̀ ọ̀sẹ̀ nà wọn mọ̀ nǹkan ọ̀sẹ̀ káàrù wàá mújọ nọrọ àbùkù wàá mújọ nyẹnẹ ẹnà ẹwà ọ̀nyọ́nyà wò dé mọ́ yìí oní wòzi ẹ̀yìn bí wọn ní. mariam e, adi mariam enye dị ọrụ aba na abụghị omumeje nọrọ mgbe na sọ ka omori mu da abadi ab anka na esi ọtị ala mụrọn abadi ọtọ aba je na amụzi lónìí tí kò ní ẹ̀nà ọ̀rọ̀ yìí dáàkà ọmọrí nì ká ọmọrí ìjọ náà nì àmì ẹ̀nà máa kuma walaisa zakar kal'unsa ujan na yawon ujan na yawon nanya agwa wa inni sammaituha maryam ami mara ya kamar maryam amma wa inni uizuha bik wa zurriyataha min ash-shaytanir rajim umur ma tawiso re ka sere ati eyi amawama ko ni shaytan enin reta na kebe mihin alilani ojala na hin mariam alayhi salam ina ni o muri na wase itamato bana kebe e de nyoda ebe wa e nare nyoda heta mariam ah, na sinen bisa ha shotu da pam na ngozo ewa ni nya ewa sesari ibada ahkeke na mezan oyi ekene ọ̀ríkò sálà ọ̀ríkò náfìlà ọ̀ta dáàbọ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ́ mà lóò ní ìṣẹ́ ni ẹ̀rẹ́ kàyàn lóò mọ̀ oríṣi náà nìkan màlẹ́kẹ̀ náà káyọ̀ ká ọ̀rọ̀ mọ̀rin lọ́ka ní ìnira àmọ́yí ọ̀nà ọ̀rọ̀ wọ́n sùúrù lóò ojú ọ̀nà ọ̀kàrẹ́ o anabi isa alayhi salam èyí mariam ma lọ́sọ̀ rẹ̀ wọn dábẹ́ rẹ̀ wíjọ owó kẹ́ni yíyẹ nyọ́ta ẹ̀hó rẹ́bà owó sì lọ́pẹ́tì rẹ̀ dáìka kẹ̀kẹ́ náà mi dáìka okòrò bí wọ́n náà yẹn dúnmọ̀ bí mi ma kana aboki imra sawi wa ma kana ummuki baghiya abawo rediyo onye awara kenike na ụmụ n'emebi awa kara oke but ọndọ ka anyị nwere nke inni nazartu lirahmani sawma falan ukallima alyawma insiya wa tara ni mara heku ina ne mu ya kara ajin umuri na mani men do mun ne kala muri do ko mani ne umuri na o yeza na o fitia na hore agawo mara so ga limam nyɛla akarɛ awɔ nɔba yɛ ka ɔna aba wɔ ìgbà náà àwọ̀ kan náà kó karẹ̀ ọ̀nà àrẹ̀ yọ karẹ̀ ó lè mú ilé tó nù ọ̀nà àrẹ̀ kẹ́ni fàṣọ àrọ̀ ilé yìí dọ̀mọ̀dẹ́ kan ní wọ́n yìí ṣe kò kíkẹ́ àhóyí àhóyí ọ̀nà wà nù na àrẹ̀ yóò ti rẹ̀ dọ̀mọ̀dẹ́ kan ní wọ́n ó lè fi kéré pé kárẹ̀ àyínà ìkújẹ́ mọ́lọ́wọ́ rẹ̀ ẹ̀rẹ́ máa kárẹ̀ àníbi ìfẹ́ oníjẹ́ mọ́lọ́wọ́ náà àná ẹ̀kọ́ ìlú wa náà wà náà bá kárẹ̀ bẹ́ẹ̀ kọ́ọ̀lá ìní abdullọ́ àtẹ̀mí alkitab ọjàálà ní nàbíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìtàrà ẹ̀mí orílẹ̀ mọ́rí mi àníbi ìfẹ́ kárẹ̀ mi ìjọ náà ẹ̀mí wọn náà bá kárẹ̀ فالقرار زي اللي مني آتاني الكتاب ما قابلني هان دو مرين كما قمن دو سمومن كما ذاقطوانهن وجعلني نبيا دو من نبي dɔkò anabi isa dɔkari an ɔlɔri ma zaton aa wɛrɛ ka ɔnyana naka ahụ n'ọka oye onye na ọrụ asụma nke ọrụ aba agụrụ ahịa ụdọ ma na-esi oke ụdọ mariam man anaghị na-ebu isa so ọrụ na ihe adada ikide mmiri ọhụrụ ma anyị onye e, na ihe azụ ha ọrụ onye na-amụ nye ya damada onye ada tomato

ayọ ọmọ akọrọwà anìgbàkájá káìrí ọ̀rí lè yí ọ̀rí ọmọ rẹ̀ sọ́nà àwàjọ ọmọ akọrọwà anìgbàkájá káìrí àríwá rẹ̀ so àbá ilé wọn mà ní ọ̀ṣájọ́ náà ní ìlú àníbi sọ́nà aláìsí sọ́lá bẹ́ẹ̀ níbi àgbàdàn mẹ́díàmù sọ́nà ìṣòro tán òṣèlú nìyẹn mariam don mu ji shirya ya tare sagwa da shirya kamar shagan ka wa mu zo naro alhamdulillah wa mu zo nane alhamdulillah oje rozi agawere ke arho ne ke mariam oni ade mariam sayo ituma na arho ne kituma na oje rozi ojú orogún mariam so ojú ìmọ̀ islam àmì mìtòjì bí ní ìkà fẹ́ kọ́ ẹ̀kọ́ bí àfẹ́mọ́ nìkà tíétíétí rẹ̀ fún ní òṣèré ìjọ wèé sì kọ́ ẹ̀kọ́jú ẹ̀tẹ̀rẹ̀ ní islam ẹ̀wàdán ẹ̀wà padà kuma bí ma nyɔ mɛ ana ɛkɔ pa oye omi yà ta ɛmɔ yóò si ɛwàdà wɔ ɛta dɔnyi ɔpan ɔyɛ ní rahamu mori rahamu ní mori nɛ yɛzɛ nyi oye ní si kí bí jɛ náà ɛta bɛɛ ayé sinani ká mèrè tó wɔ ɛwɔ ní kú onye orílẹ̀ ọmọ orílẹ̀ mọ̀lẹ́sì na ụwa pa ọ̀nyá náà pa àmọ́ mẹ́rin nke náà rẹ́tí ní tomato bàtí náà oji lọ́dà awọ́ na á ní kí ojú àlébi ní ìhìnà na alẹ́yìn sẹ́lẹ̀m ìjọ mẹ́rin àṣẹ yìí kọ́ hẹ̀ ekú na náà hálàkẹ́ hẹ̀ náà ekú tùzánù ló kọjá níbi ọrụ. ọnụ mmanụ nwere ike ebe na ọyị na mmegide ahụ andị ka ito na ọyị adamika kan an hero ya na hero ta eponon hero ya na ni sura yunus ikab mana doka haka sa'awi ila jabalin yasumuni min alma o ya ta bana ne lu kekere awon na hero je inne ne ne ni pe o sani bin kaka la asuma liyoma min amrillah illa man rahim ẹni ọ̀nà ha hún ní omori ní kí o tàbí náà ẹ̀wọ̀n omori ọmọ ya ń báyìí ẹ̀rẹ́ pàwọ́ ẹ̀ náà ẹ̀rẹ́ kọ́ ní ẹ̀yà kún dé ìyọ̀ náà dẹ̀gẹ̀gún náà kaná ọ̀ràn bá mi. fakana minal mo fahala bẹ̀yìn náà humal mọ́j fakana minal mọ̀gọ́rọ̀kín bí yẹn ní mi lóṣù yá bá náà ni. bá níbi nínú ní ìjẹ́ جن أهل تا ما قاد النهدان إن ابني من أهلي أجل من النهدان ما وإن وعدك الو... و... وإن وعدك الحق كما وكتت له مريمة كما يكي ذلك وكوا أكو امرغان بيا هاهون لنون أجل من هنا وكتت له ما يكذي وأنت أحكم الحاكمين ẹwà mọ̀kàrẹ́ àbẹ́nà kẹ́ mọ̀kàrẹ́ lọ́mọdé àká níbinú aláyhi salam ìnáhù lẹ́sà min ahlik kẹwà níbinú ó jẹ́ ọ̀yìn náà ní ìdáhùn ìnáhù amadu gọ́ọ̀rọ̀ sọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ àmúkọ́rọ́ náà kẹ́rẹ́ ọkọ̀rọ̀ ìzáwẹ̀ falatas alni máa lè ṣẹlẹ̀ kàbí na ẹlì àtúwọ̀n títí náà ìtàkàwọ́ inni a'iduka an takuna min al ne huwe ya nabi nuh kasoro náà náà ẹ̀kọ́ yìí fi ẹ̀wàdá wà jẹ́ onye ọ̀yí ọ̀jẹ́ tẹ̀rẹ̀ gbogbo ẹ̀rọ nákanà ẹ̀wàrí ṣètánì àmá anákàdá ọ̀mẹ̀ anákàdá ome ọ̀mẹ̀ ẹ̀wọ̀n ọ̀yí mẹ́ àgókò ẹ̀mẹ́ nìyí umuri ana hamsini kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyati on to sallallahu a ba na na ko so pare ala ha ba ni ko na ko rin ada ala ho ti ni re abani hidabuni ire so na mu oni ala ho ni ko ni pe oh, ni atabi o ko ni ni ala ho se na odo do ko ni man o se umuri man máa má nìyẹn òṣùkọ̀ ìmọ̀ nìyẹn máa má nìyẹn. fèrè sí pàbọ̀ ìka ẹ̀wọ̀dá wọ́jọ́ tẹ̀rẹ̀ ẹ̀wọ̀ ní bẹ̀rẹ̀ jẹ́ tẹ̀rẹ̀ àbẹ̀ náà yàn ní ọ̀nyẹ́ ní anájẹ́ tẹ̀rẹ̀ anápa ọ̀nyẹ́ náà yàn ní ọ̀nyẹ́ ní anápa ọ̀nà nàbàwà ni ẹ̀yẹ̀ ní tàrbíà ẹ̀yẹ́ pípẹ́ and ẹ̀rọ pípa ẹ̀yìn fún àwọn ìta ẹ̀rọ ìta náà ká ó mú mi kọ̀lọ̀ pa ó pa nù. wàá rìn jù sẹ́yìn ní àwọn ìta àdìm ojú náà ká ẹ̀rọ ìmúre lọ́kà ọ̀nà na is a blessed child Ka ụjọ na nya àbáríkà ìjọ akọ àgẹ̀kẹ̀ ẹ̀rọ ìbìkọ́ mi rí ọ̀pọ̀ náà ta ìjọ́rẹ̀ ní ṣe kàkà ẹ̀rẹ́nà tó já ní bí máa ná ẹ̀rẹ́nà ní ìjọ́ ní ẹ̀ẹ́sọ́sọ́ ẹ̀yà arẹ́fẹ́tẹ̀rẹ̀ ẹ̀yà azọ́mú gbèrò sẹ́yìn ahẹ́fẹ́tàì sẹ́nà wọ́pà àmọ́ ẹ̀yìn náà nì sẹ́yìn ahẹ́fẹ́tàì ká ojú ẹ̀yà kàrẹ́ ẹ̀kàkà káì ẹ̀nìmọ̀ yẹ́rẹ́ ẹ̀ máa kàrẹ́ ọ̀yìn náà fi pa ọ̀nà àbọ̀dẹ̀ náà tánú ẹ̀ lójú omori yìnyín ọ̀la èyí ọ̀nà ṣètò ọ̀nà ògùrù nínú ìtàn wọ́kùnrin kan òsì bẹ̀rẹ̀ bá òsì omori yìí àbọ̀dẹ̀ náà ṣètò ọ̀nà wọ́n á anapa yóò wá bẹ́ẹ̀ ẹ̀rọ àwọwọ́ bẹ́ẹ̀ ní òmùlẹ̀ ọ̀nà ẹ̀. ka wani na doro ile a wato yi akwai ta ẹ̀ ohun to mursu Allah alaihi sallam ní hadisa náà kí imam buhari da wani sahihan wa kallau anna ahdakum idza arada an yati ahla fa qala bismillah اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا إنه لو قضي ولد في ذلك لا akaka ẹ̀fẹ́ ìgbọ́ra ọ̀nìn ọ̀yà ní ìdíkọ́nù kàpùsán àgbókínlẹ̀ kàpùsẹ̀ oyí ẹ̀yàn gbónára ni ọ̀ọ́kàáka bismillah ní ìmọ̀rẹ̀ ọmọlì allahumma jannibna shaitan omori oh, shaitan ṣẹlẹ̀ rere eh, eh. ọjọ́ níbi shaitan ma rẹ̀ tánà shaitan náà tàbí ṣẹlẹ̀ rere sí àná mìíràn أنتم صلى الله عليه وسلم كأنك إن يقدر ولد في ذلك عملك أني أقول له مري أنا مري مكبوسي إنه ما نام إنه كبوسيا إنه كبوسيا إنه ما لا يدروه الشيطان أبدا شيطان الله بيغا ما تقولي أنتم رسول الله صلى الله عليه وسلم نبي بغير الوحي لا يتصرفوا anibi ayi nana kaka ọma kare ẹsọ ọhụrụ domurian wọn ma yan teku amin hawa ọma kisa na anyị esi ere ọnọ nọ kaya anyị ọmụrụ ma jiwe ya ọgwọrọ ilé ọfífẹ́ náà wà tóbi ibi ònyìnbó ahọ́rẹ́ ni ọ̀rọ̀ madakọ̀ọ́rọ̀ àyẹ́ lóboro àbẹ́bí ọmọkàmí iná mẹ́ lórí ọgbà ahù àkókò anyẹ́ ní bá kọ́ sọ tó ààrẹ tó bí mẹ́dúwánì mo ní máa pàwọ́ ìrọ́ náà náà àtọ̀ ìrọ́ ní mìtí ààrẹ sọ láwọn ẹ̀hẹ̀ ní máa pòwé ṣe nǹkan ṣeré bù ní òbí ẹ̀yẹ náà náà ọ̀nàyàn ọmọ ẹ̀ àtẹ́lẹ̀ ọmọ ìkàkà bọ́lá ka ẹ̀wọ̀n ọ̀hún náà náà ọ̀rìn náà ìrìn alákẹ́ ẹ̀wọ̀n náà náà kò mọ́jọ́ gbòòrò bẹ́ẹ̀ ni dìílẹ̀ náà dọ́là wọ́n máa ní awúrò ìwé ìwé àwọn ni wọ́n máa rà nàbí ònẹ́nu ẹni dẹ̀ mú yàn mẹ́ ẹni dẹ̀ mú yàn kà á tẹ́ wọn ní dùmọ̀ náà mọ́mí tó mìíràn kàrẹ́ màá ní kí sẹ́wà kà á kí bísímìlá aláhùnmá jẹ́ndébìnà ṣàìtọ́n wọ́jẹ́ndébì ṣàìtọ́n àmàrẹ̀tọ́nà pẹ̀lú kẹ́nà ìṣe yàrá kà tẹ́ wọn màá ní mẹ́rin àmì tó mìíràn sẹ́lá ọ̀rẹ́ sẹ́lá kọ́ àwọn e ìtọ́nù mẹ́rẹ̀ ìpè èrò onímọ̀ náà ni wọ́n dàtà hánà mọ́rí bí owó bẹ́rẹ̀ kàkà ṣe ẹ pé ẹyẹ ní wọn tó ní oṣù ìtọ́nù wà bẹ́ fọ́ọ̀mù mi wọn náà gbọ́ rẹ̀ kuma ọmọlẹ̀ amẹ́ka àyẹ́fẹ́ sílẹ̀tì rẹ̀ rẹ̀ kòó jẹ́ lómìnira wọn bá ní wọn ni dáàbà mọ́rí ọ̀pípa sí ní àdáhùn ẹ̀kọ́ agoka abisa sare were un oto eyi aban anyere ko gbe inu wa kuma ni dissector of wele were ojobe ahe atoto iwere nen anyere na ge wa kuma so ejide ki ent ear nose and throat wee jikwa ya were ahụ na ha nyere site n'eyi bí na ẹ̀rọ màá nyẹrẹ iná báwò. ẹ̀mẹ̀ mẹ́kọ́ dáhùn àbáwọn náà náà bẹ dá àwọn náà anya náà àrẹ̀fẹ̀ ní mújọ náà ẹni náà anya nyẹrẹ ojú náà onye nyẹrẹ wọ́tà. ìfẹ́ níjọ náà tó na àgọ́ ìbí òrìkà ọ̀rẹ́ náà na our business na is double double respiration double circulation, double every physiology, even temperature under double. Ụhọ náà kọ́ àtọ́ wẹ̀ times two. Anya náà wọn wọ́n wẹ̀ times two. Everything in times two ọ̀nà mbẹ́rẹ̀ ka onye ọ na-eke yìí ọ̀nà èké yẹ ẹni kwai padà kí àwọn. Àgbáyọ̀ ojú náà mẹ́rin àwọ̀ ọ̀pítà nà òmìnira hó rọ̀. don hakuwan nahe ya sahi mai kuma amara na ce din mai rumace da rayan ne a hanyar na yanya da wani to muri kame ne wani wasu polis ɗere hunu biyan da su kwa iran to yamma biyu na ila su kafin uwa su ita mbu wata ne uzi na ura kuma a yi mura wani ke je tolóòtú náà kàkà àjọ sísè ẹ̀ náà na ọkùnrin àbí ẹlẹ́rẹ́ fún ẹwúrẹ́ oníṣẹ́ ọkọ̀ àwọ̀ ọ̀bẹ̀rẹ̀ ìgboro ọ̀bẹ̀rẹ̀ ọ̀nà aṣọ tó hà ọ̀bẹ̀rẹ̀ oníṣẹ́ ìpa ẹwúrẹ́ oníṣẹ́ ọkọ̀ àkà ọ̀wàrà òní àná kò ní bẹ́ẹ̀ kí ìyá so ọ̀sán da ke ya na wani ya na wani na lati ni oyibo dị agwọ agwọ jọ wee koro da wee ka bushman àti ìkọ́wọ́ náà ẹ̀kùrà lórí bushman ọ̀rẹ́ yìí àwọn lórí bushman wọ́n lórí bushman ọ̀rẹ́ yìí So what are the bushman will do? Foolishly, most African traditions are changing ago the ironical civilization, which is a, an civilization in disguise. Ọ̀rọ̀ gbàrán lágbàrán ẹ̀ ṣètánìyì náà kò rí ṣètánì kẹ́lẹ́ kúrú kàfà sánì. Àmádá ti ṣe ọ̀rọ̀. Ana kẹ̀bọ́ ọ̀rọ̀ wà kéwọ̀n ní ìjọ̀gbò. Ìjọ̀gbò náà mọ́ ti ṣe ọdún òwúrọ̀ rẹ̀ ẹ̀kẹ̀ wéhùn. Ọ̀nà akọ̀ ìnànà náà ni.

wàhẹ̀ nínú kẹlú máa ń hẹ̀kẹ́ mẹ́tọ́ dùfdùfdùf ọ̀dọ́gbẹ̀bẹ̀ ahẹ́ ni náà kíkọ́ na ẹ̀ ẹ̀yìn náà bírè yín kéré wàwà náà náà ó kéré rẹ̀ rẹ̀ náà makosa awile dezemba aba na anwụrụ ụtọ ahụ ụtọ etobi ịga mala wa bebe start from there is that like ime ime ihe ime ihe ọdị akara na ọma ime ihe awụ ire anịrịkọ na-agwa onye ofe na na-akọwa ọdọ nwe onye nwere ahụ ya na-respond ní physics náà ní sáà hẹ́ẹ̀ ọ̀ ẹ máa ṣọ́ mọ́ni vibration náà ní sọ́ọ̀lì tó dé kọ́ọ̀pù gara tó ń kà hẹ́ẹ̀ resonance kó resonance ọmọ náà ní serious effect náà wọn náà yẹ and abi all these musical instruments ẹ̀ ní wọ́n mẹ́lẹ̀ so if resonance ọ̀nà ń kọ́ sí tachycardia dey little cardiac arrest and can lead to stroke. then how much more eji anaghịkwa ọ very sensitive so that eji eji ije ha fọm ịnị na eji otutu brain formation anamara fọm na je kerewawa na kosa kerewawa like dongo drivers wa ahụhụ ni ma kosa dáhùn ni mapoka dáhùn uh, nigeria jaga jaga gbàgbáwọn náà kéré wa wa ẹni kéré mú kéré wa wa ò náà yìí rẹ ó yí àwọn abẹ́ẹ̀mí ni rẹ nínú ẹ̀rọ ọ ní effect àwọn ọ̀nà abdullahi nasir olùwàd ìyẹn náà and two to laulad for islam àgbé àmì prison wọn náà náà ọkà ẹ̀rọ mẹ̀ka wọ́n ní wọ́n àyìnfẹ́ lóye àbúsọ́lọ́wọ́ àmẹ́ àbádùn ní yóò wàá sọ ẹ̀rọ máa dùn èrè ọ̀rọ̀ kò dé ìyẹ ọ̀kànnà kò lè àbẹ́sọ́nẹ́nu ìsanáàrí ọ̀bì kíáfù ní ìsanáàrí ìsanáàrí ọ̀bì kíáfù ọ̀nà onye ìwé ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ onye ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ any any histology histology under ijami embryological development of the brain ethical costochondral ossification dáàkà òkè lọ́nà tí brain ní ìgbé tó kìkì acceptally wọ́n sọ náà ẹ̀hẹ́ sẹ́wọ́n mẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ ìrètí ọ̀rẹ́sójú àbọ̀ràn Africa require ka ba abdominal man an expert in the church. Wọ́n ní lẹ́tọ́ ìjì. Òun náà jẹ́ ọmọ ní amúkọ̀lá. Ara amúkọ̀lá ní ẹ̀rọ ni à. Wéjì ìṣẹ̀gbọ́ ọ̀pá. Wọ́n náà amúkọ̀lá. Sọ́dọ̀ ní ẹbí kọ́mọ́wá ọ̀nà. Òun ní ìjọ náà kà bẹ́sẹ̀ nínú ìrírí ẹ̀ fáàmù. wọ́n yẹ kí jẹ́wọ́ fẹ́ wá kọ́sẹ̀ rẹ tó múrùrù ọ̀rẹ́ tó múra tí nù ó yẹ ìgbọ́n náà fi ìyá rọ dabarọ̀ wàá rẹ lọ́wọ́ rẹ ara mi rọ jẹ́ ọmọ dídá wọ́n yà gbé fẹ́fẹ́ àgbà gbójú ọ̀nà wà ràmà wà sí duha yẹ ọmọ àwọn wàá wọ́n lọ́wọ́ àná lọ́mọ

wadaka wuli ebiri boore bi oye dɛsɛ nani wahi ɛyɛ wahala mu wani rahima rabbi ɛyɛ ne mu wa mi ayan ha kɛnɛ omi jɛ ɔdatini ba da ime ɔhe kɔmɔ ni ɔmɔ de kuma fila ɔkɔ ijenye bi na enyi ha kwete pɛrɛ de imodi anyị mɔrɔ wɔn na ɛkɔla ha kɔɛtɛ kuna fili ra kumuri so so a su mene ran kumuri magummo magummo tura da so wuja wa na dan wuja na ka ga na dini wuja na na shaura ngba ma me a ke me ka anya mana he zaitun أمرت أنتم أمرها تقعلق وانك الشجرة الزيتونة المباركة لا شرقية ولا غربية إن يعني سورة النور أمرت زيتون ميران أعني زيتون أما ملا صديق أنه كأقول كما هو عندها زيتون من أمورين أمريكا أمنا بان الشار بالكتوان تواني ọmọdé tó dáni tsaka yà abẹ́rẹ́ fẹ́hẹ́n láṣẹrù kíyà ẹ̀rù ní east kẹ́nà ní mẹ́tò lọ́nà mẹ́tò west wọlé àgọ̀rùbí yà ọ̀rẹ́ yìí ní west kẹ́nà ẹ̀wọ̀n tó náà náà rẹ̀ fi àrùbọ̀ kọ́hàn bí etí lè lówó tó ní ìdárò wá ẹ̀wọ̀n sọ́nà òyìnbó ẹ̀ òyìnbó ẹ̀ òyìnbó ọ̀rẹ́ kàhù òṣìṣì òyìnbó onye na-eji ọkụ ọ bụ koran bẹ́ẹ̀ ni àìkiri mọ́ náà insha allah ọkụ koran akọ́ni àwọn ẹni kọ́ àbó na ọmọ ní kàfẹ́tẹ̀ lákọ̀ ẹ̀rẹ̀tẹ̀ àkó kàfẹ́tì kéwà ní ehi ó tún mú sọlọ́lá àbẹ̀fẹ́lẹ̀ n'ihi ayyuka shaitan wannan ne yana kaka a ki suratul baqara nan suratul baqara a ki yana ne bifo sanya ne shi kasa titiri shaitan kasa titiri shaitan ne ẹni tape ya bọ́ọ̀lù ààrẹ ní àrá ọkẹ́ ní bọ́ọ̀ bá ń rí tiẹ̀ náà

àwọn ọkọ̀ náà wà ìtàwọn lọ́nà bí kéré wọn wá eré ìnira dá ọ̀rẹ́ àṣẹ́wò ọmọdékè ìdífà bẹ̀lẹ́ ti hí àṣàn èsù tẹ́lẹ̀ nílùú kẹ̀rẹ̀ mẹ́rẹ́ sí kéétì náà ló dá ẹ̀dọ̀ náírà wọlé yìí. àwọn mọ̀mọ́ ń lọ náà kẹ̀kẹ́ ẹ̀wọ̀n tó ìbùkẹ́kọ́ nínú ṣe wéyìí ẹ̀ ẹ̀fẹ́ ṣe wọ́n ti bákàrà ní iye fò náà nìtọ́. amma ni an to dọ̀rọ̀ ayọ́kùnrin kan iji kéré wa shi rẹ̀ dọ̀rẹ́ kan tọ́ lọ́nà ayọ́kùnrin àmì rẹ̀ ọ̀ní ìtòjì lọ́nà ọdọ̀ wòye ṣeré o bẹ́ẹ̀ òun ní ìjẹ́ ọ̀nà àwòkọ́ ọ̀mánì máa bẹ́sẹ̀n ọmọ méjì wà nìkan ni òye òun náà wee sị nọ now uh, libya amụsọ na ọrịa libya an egypt am an maka am ẹ̀nà an maka na ọrịa akwọ ọrịa so ọ preserve a lot of things so a rụkọrọ mmanụ metin ehi wee dakaje wee aka ahụ jenu daa ṣiṣẹ́ so òsì òwúrọ̀ àti ẹmu sẹ́nẹ̀ nù. then ọ̀rẹ́ ìrọ̀ ààrẹ hó àgókè hó ẹ̀hó àmìká àsáyìn ẹ̀hún kátà náà sẹ̀hóra yín ní kòlí ìjẹ́. bẹ́ẹ̀ ọ̀hóra àrídé nínú ọ̀n tó mùsùlùmí ọ̀rẹ́ sẹ́lẹ̀m ọkọ̀ kí wọn náà kọ́ mi hárẹ̀ nínú ọ̀rídé nínú hìmbà. kuma hare nene esipa wani rujo inu ọzọ na ẹkọ hàn náà fi dé nínú nẹ ọkà ẹkọ hàn náà ọzọ nísàfẹ ọzọ sísẹ tí nísàyọ ọọrà báàrí ọkọ ẹtẹ ní

ana na mmekọ nyonya ekwe ya daasị ọrụ muharam ansa anyị muharam ọrụ na ka ọrụ onye na-eme gị ọrụ nyon ọsa afa n'ụlọ akọ ọnara anya nọrọ anya sọ ebe na ka ọ na-anọrọkụ dịka na anụmọka n'otu nwere salam ka ọbara na ọhụụ na-erekụ ọhụụ na jihad ọ na-ajụ onye ga nọrọ odudu maka anyị biri ya akụ anyị biri anyị

ọ̀nà ni ọ very important àwọ̀ kàtúkátà ọ̀dá àmàni daa pẹ́ẹ́rọ dáàmójú àkàkédà ọ̀rọ̀ mọ̀jú àníwọ̀n náà dá sínú mẹ́ mẹ́ta lè bí ilé kéde ọ̀rọ̀ àti ìdìmọ̀dúwà daka dákàpọ̀ nyaa. afẹ́ẹ̀kọ́ péré oṣù méje péré dáàmú yìí ẹ̀rọ ní wọn oṣù mẹ́díà dàkú mọ̀ ọ̀làdúkùn náà bí adákàwé rákà ẹ̀rákà ni lóun ọ̀gbẹ́ ẹgbẹ́ díà náà ni dàkà péré dóṣù mọ́yí na ẹgbẹ́ mọ́yí wọ́n lè wá ní wọn oṣù yìí kọ́ àhé mọ́yí kọ̀gbọ́ wọn. àmọ́yí ọ̀kọ́mọ́rí ẹ̀fọ́ náà mọ́yí wọ́n àmàṣọ́wọ̀ ìwà ní náà ní náà náà ma o se wala muri aka zikiri omi nina ne sara muri da nda ayo kwakwa a hana ya na ne he da ya da niku da ta kuma maka wa mi subhanallah la ilaha illallah weti o maneka abega na anyi sawe kada wani wa tubo ya na da ya nyawu meka sai hijinawe adawa nyawu meka an se kona muji afeme to muri yugo mu na ko nyam go mogo mere wa banon wa he wa he muri wa mi la ilaha illa allah wa mi subhanallah ali allah akbar la hawla wala quwwata illa billah wa manika muri wa meka muji no anyira na ka ezika afeme ẹni mú kó àwọn àkàánù wérí ẹni òde kàtí yẹ sọ ẹ̀rẹ̀ ẹ̀mẹ̀wá owó síta yìí ìtúnyẹ ọmọ owó síta wọn bí ẹni dọ̀wọ̀ náà mẹ́ àmọ́ ní àwọn àkàbọ̀rẹ̀ àmì ọ̀ọ́dọ̀ wọn tọ ọ̀rọ̀hámọ̀ mọ́ oríkẹ́ náà náà mẹ́ka ìjọ náà kọ́ sọ́nẹ́ ọ̀nà عن stages three stages مرحلة الطفولة مرحلة الرجولة مرحلة شيخوخة أو stage أنا أكو أوسي وزي إذن الله لأن stage أنا سوى محن أي كزورين لأن stage أنا نفسي زرعان بلا أغاكو يوانين أنا لا دارهين ọdún mọ̀lẹ́sì ilé ìpéré dá ọmọ ọ̀nà ọ̀nà máa kàn kọ́ jẹ́ ìwọ́ gbèsè ìwọ́ eh no muri ya yake ne da akuri ya san ani ba kare makari wa na so wake ukato muri mu ne ukato na wa ki wa na so da ai kara da wata ka da ana da yake tamata ko da hudu ne na'am ọ̀rẹ́ mo ní olùkọ́ ń bí kiri ìwà onye mmiri da ka sufi ka mukan do ka alhamdulillah alhamdulillah da ka sai ni nawe onye mmiri ana ka ko shi ni ma kai do mi sabaka do su ko muri yawo onye mmiri da ka na ka ko shi ni ma do mawala do kura ka yawa do su ko muri yawo onye mmiri ina e yau e kane wa nyanya lo

shafi kuma mai safar ka on ta mur sallallahu alaihi wasallam ka ta domina wati domino dora ta dora ta ara ta yin lingan da su ramun da wata masu da hun yin adu sun yi mijo da mara he ya ta kuma ta mur wannan sallallahu alaihi wa sallam agwagwo ana ne abdullahi ibn zubair dan to mur da wamen ta sabiya ya wannan amma da ba wamen ọdún ẹ̀ka àmàlù mẹ́ ọ̀hún yẹn bá ó yà sísá àti tó múlò yìí sallallahu alayhi wa sallam. ọgọ́rùn àbúrò náà sísá àti tó múlò yìí ààyè àǹfààní ọ̀ẹ̀yàn ẹlẹ́hùn náà bẹ́ẹ̀ ni ọ̀ẹ̀yàn ìdánikùn ọ̀ẹ̀yàn ẹlẹ́hùn náà ana kama samani kakiki abin da nan science ọ̀rẹ́ ẹ̀ka délì nìí anyị ah, ga contain sugolo contain anawi sucrose sucrose is a disaccharide or oh, contain two sugar units this sucrose ọnọkata mhu ordinary sugar na yàrá ni ọgbà ìrìkọ̀wé hine oh, hine jẹgẹjẹ àwọn any sugar like that they may reduce it. abịta na kaka onye nkwenkata tụrụ enine ise suga sugar onye ẹ̀rá agókè sugar wey starch ẹ̀rá àrùn starch ó kọ́rí pàpọ̀ ọmọ mi sọ́rọ̀ energy giri so ẹ̀rọ energy giri ọ̀nà mẹ̀ka ọ̀nà ọ̀sọ́kátà ẹ̀rọ agókè èrè ka ọ̀nà one of the hikmah

oye náà kẹ́ ẹ̀rọ ẹ̀yìn sáré so ọ̀rọ̀ àwọn ẹ̀hún àkiri pàpọ̀ mẹ́rẹ̀ ní domino ó kàn tó mẹ́rẹ̀ máa ń nàka àfáàbí eléyìí ká yẹ́rọ àìdá sakaride whatever sakaride lẹ́mẹ̀ẹ́ àgókà na ọ̀rọ̀ náà ká ọ̀rọ̀ tó náà ká ọ̀mọ̀ na níbi ẹ̀yìn lè kọ́ náà nígbà yẹn ẹ̀ yàrá hóòrò wọn yẹn náà ẹ̀ nígbà yẹn náà yìí náà kì í tún bí àwọn mẹ́rin àmà ẹ̀kú lórí yóò jẹ́ orí ká sọ̀rọ̀ náà ṣé ìyá akọ̀ǹtò ọ̀mà ni mẹ́ ọkà àbọ̀ mẹ́ bàbọ̀ mẹ́ kọ̀ǹtò lórí ọ̀mà mẹ́rẹ́ ẹ̀rù lọ́nà ọ̀dàfẹ́ yẹn sọ̀rọ̀ ọdún mi yìí. wàá ti dé nínú oṣù tó eré mixed with àtàn. after water after now though no mix with after ujono though wahulato ujonuma is your don wine eh ọmọ ni náà dọ̀nà stáàtì ẹ ha ni náà kẹ́ndà ọ̀ dàtí ẹgbẹ́ ni wọ́n yẹn náà nẹ́hùn náà ó sì أو بين بدك إذا من يطع الرسول فقد أطاع الله سورة النساء وعلى أساس أنت مري ولا أساس مري أنا واسع في مري واسع مري ومعه أنا من رسول رباني بان أما أنا كايا أنا أنا أنا أكي إيه نحن أنا أنا بدأ إليه مري أنت مري فورو ده بليس أنا ويانا كي أكو مري أوي توماس كالاي أنا أريد توماس كالاي that ranking anyị onye anọka the ranking of 100 most influential people in the world lọ́kọ̀ ní 100 lọ́ka a mehe anyị emeche ha na ekere nen nọ ọnụ eme emeghe ebe abụọ raa ịnụ banyere na eke anyị e nwọtụ ka abẹ́ẹ̀bẹ́n alẹ́kùtẹ́ ẹ̀ ẹ̀ ara nǹkan ọ̀dàdẹ́ kọ́ńtọ́mìrì ọlẹ́ nọmba wán àbẹ́ ilé òkú mọ́mú. àgùkọ àbíkẹ́lẹ́ ní kúrò rẹ̀ ní ìwàjẹ́ nì ẹ̀wọ̀n máa ń sàn bisakarite kọ́ńtọ́mìrì ọ̀rọ̀ àti ọ̀kà bisakarite monosakarite oligosakarite polysakarite ẹ̀ ń wọ̀nẹ̀ ọmọdé kan náà gahi a kawo ya sami'na wa ata'na ma ma sa sun sai ba su so kai nan mun na ka woyi woyi wa kure nan ata ata wannan wannan an ran kuma ɗaɗon hakuri ne na jama ma wani ciwo da wani ciwo aka wala cough out millions millions of pathogenic oranahe microorganisms aka sọ pathogenic isa na ikonyan kwankwata tu ana kiyo wani ne iri azuri ya ne iri asa ko ibe ire ido ido kudu ne ihe nke oke wani bukon to musu zan ga ko zan ciwo la baka alhamdulillah ga ko mun yawa eh ke ya da ko mun yawa da medis kawan abin da ya je tana mafuru da ya sa sun to mun ni sallallahu alaihi wasallam abin da din din non maran wari ti dabinu dorian atawo oni abi staphylococcus species staphylococcus pyogeny staphylococcus abestaff àti some species of clostridium anabisima kan strains yìí ènìyàn wò ní ní bacteria ẹnna ẹ̀rẹ́ kàkà dàkọ̀ sọ́mọ sí kùsọ̀ gẹ̀nẹ́rẹ́ rán ọ̀sọ́mọ mi kàfé ẹ̀kú tẹ́tẹ̀lẹ̀ ọ̀sọ́mọ mi kọ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní syphilis ọ̀sọ́mọ mi kọ ọ̀rọ̀ ní pẹ́kẹ́hẹ́n ẹ̀rẹ́ màá ju ẹni rẹ̀ rìn ọ̀rọ̀ ní ní hinataus ọ̀nà bẹ́ẹ̀ni ènìyàn èrè ká ìdọ̀tí ọ̀rùn náà àtọ̀rọ̀ hàn amadẹ́nukú mi níbi iná wọn ọ̀nà máa bí nírẹ̀ sánmi rọ́mà ti dé nínú náà dé pọ̀ ọ̀rọ̀ àwọn àtàyè nínú ọdọ́ ààrẹ mu dé tó yóò rèmi lójú òwe ọdọ mú mi yes àwọn ìfẹ́ kọ́ńkọ́ tó rà á tẹ̀lé náà iná lójú ọ̀rọ̀ mú náà wọn aka nífẹ̀ẹ́ ha jẹ́ náà ọ̀ ẹ̀ wọ́n pàfẹ́ náà wọ́n lọ fún ìmọ̀ náà nífẹ̀ẹ́ ha jẹ́ náà ama ni gotan nke muri kola godamo yasin doka habatu sauda shifa'un likulli da illa as-sad قالوا وما السام قال الموت فانا هبة السوداء انا من هبة السوداء اتن موتا نهاية كهرابا يعني وكان يقول انا وانا انا اهي عبد الله بروفيسور ما لما رسمه ọka ọ̀rẹ́ yàrá mẹ́ra mi ló lè ní ọ̀rẹ́ ọdún iṣẹ́ ọka ọmọdé ọdún òkú ìhúrẹ̀ ọmọdé ọmọdé àti iná pàtàkì hábà ti sọ̀dá ìfífẹ́ ọ̀rẹ́ ọmọdé òjòjú wọ́n tó mọ́rẹ́ kì í ṣe fá oníkólù dá ahọ́nà ọ̀rẹ́ ni àbọ́kù gbé ilẹ̀ sam rẹ́rẹ́ sam dáṣà rí ni kì í sáà sam ló ń tó mọ́rẹ́ kì í sú èébùsù

bẹ́ẹ̀ kí ẹwọ́ tó jẹ́ ọ̀nà nùrùkọ́ náà ọ̀hún ọ̀gágbà náà ní pẹ́kẹ́ ọ̀hún mọ̀ ọ̀hún ẹ̀yìn ha bá nà rẹ̀ ní dùkà ní ọjọ́ jẹ́ ọ̀nà dàkà tó lórí àdìs náà dànù kàdàtò sàwùdá ṣìfà àsọ̀rọ̀ hayàtò sàwùdá ṣìfà òní kò lè dá ilẹ̀ sáà táì akẹ́wọ́ jẹ́ ojú àmà àbọ̀kù èrùsù bọ́tù wa ni lọ́kà sọ́dà kọ́rọ̀ sílẹ̀ sọ́dà ọrụ ọrụ ọrụ rí ìyá àbí second time. ẹn ṣe kọ́sàn rẹ àgókè sọ́ọ̀rì ọ̀dọ̀ ìwé tó mo yìí àmàdà wàhálà tó ẹtọ́ náà wà máa kọ́ náà wà á kà kó tó mo yìí kà gbà àjọ gbé ẹṣọ́ e àjọ kẹ́nẹ̀ bí ọ̀nà wo wà rọ̀ sẹ́dọ̀ kà kó tó mo yìí ana kan wọ́n wọ́n yẹn kò bẹ́ẹ̀ àwọn ọmọ àyìn bẹ́ẹ̀ náà kà máa hàn náà. dame tinjungu de filan da kwa nan ka bile so hebin o ita ka e heke branan mu da ta ka heke da si iman ni e fi ro da e mo kwa e da si iman na ah enu na e ha e do e enu na fa jo ni yan oni ya fe do e do ni no ta e now yes ama ni nyi wakɔ ebi nsɛm hi nri ɔmo nyi maa nimɛ ɛna nyi maa nimɛ agụkọ na awọ ni dɔ na evoke immune response kɔde a wa wa wɔri fana ɛka is foreign to the body the t cells and b cells we produce antibodies and antibodies mana me kanyi soil any immunogens immunocompetent cells and they will result to what immunity but we end up with passive immunity ẹ̀yà àbẹ̀ àwọn immunity ó ṣe ọ̀tọ̀ nù lẹ́yìn ìwà mẹ́rin ní wàhálà physiological demand káwọn ní ìṣẹ̀lẹ̀ ní t-cells b-cells ẹ̀mẹ́rin àmọ́ ìwé ìmọ̀ ń dọ́kà máa nìyẹn ọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ mọ̀hálà náà niti yanda na yi physiology yana daily medicine even microbiology biochemistry they tell you wàhálà wọn fẹ́ mẹ́nu ẹ̀kọ́jọ́ náà bí wà ní language wọn ọkùnrin náà bẹ́ẹ̀ it's just like agogo agbíkọ yìí ẹ̀kú hẹrẹfà yóò bẹ́ẹ̀ yìí orí ẹ̀yà ẹ̀yà ara ẹ̀rẹ̀ wà ọ̀hún. sọ́wọ́ kwame wọ́n ìwọ́n tó wọ́n àhúyọ́ tí èyí dáwọn náà hẹ̀páàmà àmà ẹ̀ka àhà ọ̀yẹ̀kọ́ àhà na náà agolo lè gbútọ́ ọ̀yẹ̀ tí náà kàn ẹ̀mú bábọ̀ ẹ̀rọ abụọ agóka ẹ̀ka náà ìgbẹ́ wà ẹ̀ńtọ́ mọ́ríkà sọ̀lọ̀ ni

ẹ̀wọ̀n atẹ́dá ẹ̀rọ ìwàhúrí gómìnà owó tí wọ́n mú wọn. gómìnà dábàá ní kọ́rọ́nà mi in making what in making sure kàwé acidity is stomach am because the stomach is acidic ko now don make it acidity stomach am anameka ina onye nwe kwuru wee kuzi like it's tough for number one on because sugar normally so any sugar then they are reduced and glucose am I reducing sugar so it reduces naturally our big biochemistry in natural wow the chemical reactions and I and I natural wow they reduce and on you where after after is alkaline Yeah, know alkaline so soluble base are alkaline isn't it So after a service base, now acid plus base, sorry me, salt and water. What do you call that reaction? Neutralization. So they neutralize in and out. صدق رسول الله more than 1,425 years old. Ẹ̀rọ àrọ̀, ọ̀zọ́lá kọ ẹ̀tọ́ náà ìkẹ́ àkó ìmìrà ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà kọ́nà orí Galilu, ọ̀nà ọ̀rẹ́ John Barton, kẹ́nẹ̀ àpẹ́kẹ́nẹ̀ rí ona ta ka de ke ira ma ta mu ka de ra ra ni ni ni qur'an ke yi qur'an nan tibyanan li kulli shay qur'an na me ya bolo de ni asanan bo mu ni immediate agwani sanyan wuri na ne ko abo men antum rika dan o yo le ka masan onon tum rika man because oh, o ni ko oh, ya wa na onígbàwọ́ atáwọ̀ wà wúlídé ní ìgbé àwọn ìmẹ́ pẹ̀rẹ̀ ìjẹ́kẹ́ wọn ni wọn iná àwọn atáwọ̀ yìí ń kọ́ sí kòtò àwọn nǹkan atáwọ̀ ókàtọ́ ní ní microbial eh, organisms ẹni ókàtọ́ ní ìwọ̀n yìí ń sèse kọ́ sí kò wáyé àwọn ọkàtọ́ ẹ̀hún peristaltic peristaltic movement of your git gastrointestinal tract ọ̀nà mẹ́ka

I never soldiers of the body ko and you defend the body against anything foreign bodies. Platelet bẹ́ẹ̀ ní hara. So a máa nìyẹn rẹ̀ àmà ẹ̀kọ́ àfẹ̀yẹ̀wò dọ́kẹ́rù. Sọ́mẹ̀ àgọ́dúró ka àrùbá náà ṣèlérí ní àwọn mẹ̀ka alfáàzáàzì ọkà lakọ́d fáàzà máa ń ká ẹ̀nà rọ̀ sóòlù ìmọ̀ ọmọ hù. Mo tẹ̀ kìtà ọ̀rọ̀

òyìnbọ́lá kẹlẹ́ lówó ọ̀ntọ́ mùsùlùmá àlùfẹ́lá aláìkí yahudu ní ìlú ẹ̀ ní the jews àánú bàbúmọ̀ kọ́kọ́ aláìkí ẹni owó ọmọ yìí dẹ́kẹ̀ náà fà fà bẹ́ẹ̀ káyọ̀ mọ́ ní bẹ́ẹ̀ mo lè wọ́n ta káyọ̀ ní koran ẹ̀ káyọ̀ wọ́n kọ́ọ̀lù sẹ̀mí iná wà sẹ́yìn náà ọmọ yìí yà áwọ̀ lórí ẹ̀rọ yìí amẹ́ríkà ẹ̀ fà fà. bẹ́ẹ̀ rẹ̀ mẹ́rin wọ́n á sẹ́ni ẹ̀ka because wọ́n yẹ ẹ̀yẹ nínú ẹ̀yẹ tó wuli pàtàkì ọmọdéke ya fún ahọ́ kàmá yàrá fún abìnà ahọ́ ẹ̀yẹ ẹ̀yẹ tó wuli ẹ̀yẹ yóò yẹ ẹ̀yẹ kẹfẹ́ náà kà nà zẹ̀zẹ̀ ẹ̀yẹ kọjá nà òzògbóró ni àmà ẹ̀ka yìí sẹ́wẹ́ ọkọ̀ ẹ̀tẹ́ kẹ́rin ni wọ́n ní náà hóró rẹ̀ problem

wee mezikawa ya wee zikawa gaari náà wẹ́rì kìíní kù wẹ́rì àgbà náà mú kọ́rọ́tọ́ bẹ́ẹ̀ náà ìtẹ́lẹ̀ na máa mú kọ́rọ́tọ́ ẹ̀ yóò sí tẹ́lẹ̀ béèrè wẹ́rì kan arúgbó bí èsì ẹgbẹ́ àwọn èkó hàn ní kàdé àrùn bí èsì ẹ̀nà mi ní màá rí gbèrè bẹ́ẹ̀ hàn mi àmà àbẹ̀rẹ̀ àwọn náà wọ bẹ́ẹ̀ kẹ́ ẹ̀rọ ẹ̀tọ́ oyi akwanyere bẹẹsi dẹmọn wahan and immunology course ọ university process ẹni ẹrẹsìn náà ní ọdùbátọ bẹẹ rọ wẹẹrẹ ẹwọn kọ náà lóbi ahọ́n yẹn náà or young smallpox hàn. àti anyị nso dịzi ọnya na ka ito na ọrọ ya e nwere ike na ọgwọ ihe maliki ya ma uso na atan na ahụ tuberculosis àti poliomyelitis náà ní polio eke six killers diseases ilẹ̀ náà kò fẹsẹ̀ ẹ̀ náà ọmọdé yà wọ̀ zan òkú وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش هنا من الدهر آه أنا ذا هناك لا كتفا وردس ويوم قنغان ما أنا هناك أبو وطلي كراهن هنان لا ناير من منغدا أكنا نسيس كلا diseases أما ميرو ميرو أبنى بيزانه سيس كلا diseases ẹlẹ́rìí láti èdè ìtọ́ àná ẹ̀ka kẹlẹ́yìn ní èdè àti àkókò morris confam èdè ọ̀rọ̀ rà áyàn náà wọ́n tó mú sọ́lá alẹ́sẹ́lá ẹni sọ̀rọ̀ ní buhari okùn múlò ní chukwu hún ní sáàmà tí wẹ́ẹ̀ àákọ́ sáàmà ní sáàfà rẹ̀ yíyá bẹ̀rẹ̀ ìwò kí èdè ọ̀yàn hàn èdè ní kékeré ọ̀ka àbúrò àwọn ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ndọ̀m ọ̀rọ̀ àwọn náà àmàlà àwọn anamẹ lọ́dọ̀ ilé ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ èdè yìí lọ́dọ̀ kan ní ìtúmbà ní ìka habatu sauda shifa alikuli da ń tó ní ọkà ń bẹ́ ìlú ọba ọ̀nẹ́tẹ́ àwùkú àwùkú lè fi wọn máa kánà lè náà ti náà tamúta ilà bí ولكل أمة عجل فإذا جاء عجلها لا يتأخرون ساعة ثم وتوا من إيه ده كذا قال إيه أنا eji ọmị ụkwa n'ọke n'asịrị anya ihe evidence ọwụ ịga naanị na awa ohu da ọma dọka wọl n'ọkọ labman laboratory technician dọka ọnyọ dọ test ahụ dọka o wara anyị human immunodeficiency virus ẹka anyị virus náà ẹka is human immunodeficiency when any immunity and a human being ọba wọba wọn kápọ̀kápọ̀ àṣọ wọn ló kọ̀rọ̀ lórí kan òkú ọmọ àwọn àbáwọ̀ ọwọ́ òkú ẹ̀yẹ́ ọkùnrin èdè gbọ́dọ̀ àwọn ọgbẹ́ bá ọmọ kọ̀rọ̀ lórí ilẹ̀ kàrọ̀ èdè ẹnu ọ̀nà nǹkan sára gọ́mọ̀ yẹn so that with this ọwọ́ psychology ní pé yàn gbọ́mọ̀ kó èrò kàwé èyí ọ̀nà trial ẹ̀yẹ́ àbáwọ̀ ọwọ́ mi bákan ó kọ̀ ọ́nyà hàn náà so àwọn kò gbọ́dọ̀ kò sí kílá bìlì yà dẹ́kẹ̀ náà yàhùn náà so bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní rẹ̀ ọ̀rọ̀ wà báà ní ẹ̀wọ̀n náà kí wọ́n hà rọ̀ ọ̀ àwùjọ náà ọ̀rọ̀ náà òjì ṣe bá aṣọ nínú láwù bá aṣọ nínú láwù ẹ̀yìn separation technique bá a separate that bacteria or virus àárẹ̀ dá aṣọ iṣẹ́ náà wà kọ́ọ̀sì kan náà wọ̀nyẹ́ ṣọ bẹ́ẹ̀ culture and training lab dìmọ̀ àná wà mí kiri sáà bẹ́ẹ̀ aṣọ sáà rẹ̀ rẹ̀ sáà rẹ̀kọ̀dẹ̀ dá ọ̀rọ̀ dá multiplying millions in the lab àwọn náà multiply all varied all categoric náà kẹ́nyẹ́ wọ́n ẹ̀ńjẹ́ attenuation ẹ̀ńjẹ́ àkàtọ̀ dẹ̀ adọ́ kàtọ̀ nù attenuation. ẹ̀rọ àti ní ìtọ́ ọkàtà ní ẹ̀rọ àkàtì ọ̀dàmẹ̀dẹ tùràhí ní ọrọ̀ hù anyanwó wọ́nyà ọ̀wọ́nyà bá àpọ̀pọ̀ ẹ̀hún ọwọ́nà ẹ̀yẹ́sù ọwọ́nà àyẹ́sù bẹ̀rẹ̀ ọkàtà nínú dẹ̀ ẹ̀nù ìdí ìsàn eré yìí ẹ̀tọ́ tó tó bí bá ẹ̀kọ́ ìfẹ́ náà kọ̀ síkò àtọ̀kọ́ náà ta ilé ìtura inú mẹ́sàn-án dàgbà ní jẹ̀ǹgò wà á mójú dára hello good morning your child me to be immunized you see this is class diseases dàkà bí àǹtí náà hẹ̀ dàṣẹ yìí dàrú náà dàṣẹ kò yẹ náà ọkà ìfẹ́ ọ̀nà kọ ọ̀rọ̀ ìfẹ́ ọ̀nà you see it is very important you get to children Like prevention is better than care. Go immunize your pikin. After me sa ano, this is mission here. If any say na no, anyo mo ya ta ni dana. Aban ko sa na no no. Sorry, anyo mo ya ta ni dana. Wa kwa anyo ne, anyo no la ni jole mo ni dana no le jole se dana Da na.

what is referred to as xenobiotics. Àwọn ọ̀tún náà kí killed vaccines èrò tọ́ gbọ́dọ̀ xenobiotics ni wọn kẹrin náà kẹrin sẹ́yìn mẹ́ ẹ̀ ìjẹyìn bẹ́ẹ̀ ẹ̀ ara àrọ̀rọ̀ ara àrọ̀ tó ẹ̀ dá blọ́ọ̀kì arteries ló wà ní arterial arterial heart cirrhosis ọdọ ọbí ọkẹsán náà wọ ẹ máa wọjọ ẹ rọ then all in life vaccine ọ̀pọ̀ nǹkan náà tó ní ìtọ́ náà nù ẹ̀rọ ọ̀gẹ́ ní power ìfẹ́ náà dàn pẹ̀lú bíìlì tí ọ̀tẹ̀rẹ̀ báyìí kan ní kó wà pé system ní lè defend all all the defense mechanisms tó ní kó sínú ìṣàmì so inú rẹ̀ gbé bí mi ẹ̀rí kẹ́ni ọ̀yìn àbẹ́fẹ̀ ni. so mu na bo sukata ya ni sa san to muri sallallahu alaihi wasallam awari do nu o an ka onya na oyo na kure ara ma ko mi ya do nu o so ri ma re do nu agoke mariam ma ta tan sanu muri so ro no muri biye ni quran ko ro wonon na ka ko ni hinya chan da woro ha do ìjọlẹ̀ òkú lọ átọ̀mọ́ra sídébì nìyà rẹ̀ united nations bí gbàdúrà òhìrì zika bí kalimati láhi tààmà min kulli shaitani wa hama wa min kulli ainin láàmà máa pèé sẹ́rẹ̀ òní máa ṣó ìṣẹ́rẹ̀ mi sí sẹ́rẹ̀ òní òní náà kì í sẹ́rẹ̀ ìṣẹ́rẹ̀ àwọn ẹ̀rọ náà ìkàkọ́ ọ̀bọ̀ tààmà wọ́n wí ṣèitán àbí ṣèitánì àti wọ́n wí àbá ìlànà kó di ilé èrè anájèrí náhẹ anájèrí lẹ́yìn wọ́n mi kúlẹ̀ ẹ̀yìn láàmà àti àgbé anáàkì kẹ́nà máa nìrí àyíká a kò mọ́ni ìyá nà mọ́ni hàtú ìdí ìwé nǹkan tó ìṣọ́ ni ọ̀dọ́ àwọn tó múlẹ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ nǹkan ìwẹ̀ wá nìkan ọ̀rẹ́lẹ̀ wọn rẹ̀ lọ́ra bẹ́ẹ̀ nǹkan tó tẹ̀ ọ̀dọ́ tó múlẹ̀ kẹ́ àlẹ́nu hawk ìjọ̀wé rẹ̀ rà ẹ̀ àyè náà wà yà so ìmú yẹn náà ó lè bẹ̀bí ẹ̀ náà ni àti àbíyẹn náà kò rí sáà tó nǹkan tó tẹ̀ ọ̀mọ́lì wọ́n yóò àkísùmọ̀ ọ̀nà wahụrụ anụ anyị ganye na ikaka ndị anyị bụrụ ewe ẹ̀rẹ̀ ń rana ha ṣọ́kọ̀ọ̀lù wọ́n anyị mọ̀ jíkẹ́ na anyị wọ́n lọ́nà ìkọwọ́lù anyị lọ́nà níbi ayẹ́hìn na kí máa kọ̀ lọ́rọ̀ ẹ̀rẹ̀ níbi ọ̀nà àti ìdílé ayọ̀nà káà ló họ́ ló họ́ ẹni port ọ̀ọ́sán àwọ̀ ìtẹ̀lẹ̀ àkádà sí kogi àti káàdà rẹ̀ máa ká họ́ ọmọọ̀mẹ̀ka gbé owó lórí iná lórí àìrá ọkẹ́ni dọ́ọ̀lá lórí ló ara kẹ́ni wà lájọ ọ̀jẹ́ àmọ̀gbọ́ ọ̀tún lọ́sọ̀nà.